ìdájọ́ wo ló wà fún mùsùlùmí tí àwọn tẹ̀lẹ́ sọ fún wípé àwọn arínà sí tí ó sì gba ìtànjẹ wọn ẹ dákun ìdájọ́ wo ni ó wà fún ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. ìbéèrè náà ni pé gbogbo ẹni tó bá fi lè gba tó bá fi lè nígbàgbọ́ sí ẹnikẹ́ni kan tó sọ pé òun rìnà sí tó sì gbà pé ó rìnà ó ti ṣe kèfèrí pẹ̀lú ìtọ́lọ́fẹ́ràn nàbì. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní man ata ka'inan aw arrafan fasaddaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammad sallallahu alayhi wa sallam. ẹnikẹ́ni tó bá fi lè gbàtàn jẹ́ bóyá lọ bá ẹni tí ń jẹ nǹkan wò ó wá gbà pé ìran tó rí sóhun òdodo ni bó ṣe lóhun rí yẹn anábìlẹ̀ nìyẹn ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kẹfìrí pẹ̀lú tọ́lọ́hún ọba sọ̀kalẹ̀ fóun tí í ṣe alukur'an. solófa tó fi jẹ́ pé nínú islam nínú tó máa ń ba ìgbàgbọ́ jẹ́ òun náà ni ká máa yẹ nǹkan wò ó máa ń kó bá ìgbàgbọ́ ká máa lọ́dọ̀ wọn kódà nábì sọ láàyè ní ìpẹ́ni tó bá lọ ọ̀dọ̀ ẹni tí ń yẹ nǹkan wò tó bá jẹ́ mùsùlùmí tí ń kírun ọlọ́run ọba islam gbogbo àwọn a sọ yìí ọ̀rọ̀ ni tó bá ti mú wa má lè gbà lọ́wọ́ mùsùlùmí kó ń rí iná sí wa ká sì gbà pé ń sòótọ́ kí wọ́n á lókè wá pẹ̀lú ẹni tí ń ṣe mùsùlùmí tó já sí wípé ọlọ́run ọba wulẹ̀ ròyìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú rọ́ fún wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn ninety nine point nine percent ọ̀rọ̀ wọn irọ́ ọlọ́run ọba pẹ̀lú alukur'an tí wọ́n bá ń sọ so torí ẹ̀ ká má dara wa láàmú nígbà míì àwa lè wò pé ah kíní ló wá sí tako èèyàn máa ń ẹlòmíì máa ń rí iná sí yàn tí ń tó sì rí yóò fẹ́ símílà sí nǹkan tí ń ṣe èèyàn yóò wá mú yàn fọ́ọ̀lù sí i lọ́wọ́ yóò wá ṣubú sí i lọ́wọ́ pé ah tábà ní má gba ogun èèyàn gbọ́ bíi lámà ń kọ́ o. sórí mi ti ń jẹ́ ògidì ìgbàgbọ́ tí èméjì ò wọ lọ́dọ̀ rẹ òun náà ni kò sì gbà pé ń parọ́ náà ni. torí wípé ẹni yẹn ń lo àlùjànnú ni ó yà jẹ́ tó bá fi lè mà sí yẹ ń lo àlùjànnú ni kò rí nà. àlùjànnú ni ó sọ information èyí tí ń ṣẹlẹ̀ pẹ̀lú rẹ ni ó sọ fún un tẹ́bára àwọn tí wọ́n ń lo àlìdánù àwọn ni wọ́n ya kẹfìrí jù nínú àwọn olórí ìnàsí yẹn ẹni tí bá ti ń rí ìnàsí yẹn títí ń rí bẹ́ẹ̀ ń lo àlìdánù ni kò sí iyèméjì ń bẹ̀ àwọn yìí náà wá ya kẹfìrí jù wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà bọ àlìdánù wọn lábẹ́ tí ò ní hàn sẹ́yìn yóò lọ́nà tí ó gbà máa fi bọ́ lábẹ́ torí pé yẹn ọ̀nà ò ní rí sìn lásán yóò béèrè fún nǹkan ní ọwọ́ rẹ̀ sotori ẹ̀ irú ẹni tó bá rí báyìí ní kẹfìrí tiẹ̀ le jù tá a bá níṣòro èèyàn kankan kó má rìnà kankan kó má da wa ní ṣúgà sẹńtìlúùsì kó má da wa ní oyin kó má da wa ládìín kó má da wa kínní kan kó má da wa láwẹ̀ funfun kankan àdé bùkátà sí. ṣé mùsùlùmí òdodo ni wọn o sì ní gbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ara lé ọlọ́run ọba ìwọ náà ní náfìlà tó lè yẹn fún rẹ kò nídìí ká dẹ náfìlà pé yan iye báyìí yan iye tágbára rẹ bá ká nìyí ní nínú Al-Qur'ani ká kó fi bẹ́ẹ̀ lọ́wọ́ tó bá máa alukur'ani ní àwọn orúkọ tó bá mọ̀ bóyá subhanallah walhamdulillah wallahu akbar ọgọ́rùn ló lè ṣó ni ẹgbẹ̀rún ló lè ṣó ni tó bá ṣe tán dóòrin tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni àdúrà téèyàn bá ń ṣe àmọ́ ní faradà dìgbà tí ó fi gbà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wá kájúkájú ń di àdúrà ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi padà ń di kèfèrí látara pàǹbẹ̀lọ̀ ọba gbogbo wa iná tá ìlànà tá a ń bẹ lọ́n lé lórí tí èsì ti gbà náà kọ́lọ̀ ń dákun kó gbàdúrà gbogbo wa wallahu a'lam ṣe ìbéèrè pé ǹjẹ́ ló dáa kí èèyàn máa déètì nínú Islam kó yá sí pé bóyá ń tẹ́lẹ̀ ìgbàdé orúkọ lóyún ni pé àfẹ́sọ́nà kí ẹ máa déètì ara wọn wọ́n ní ǹjẹ́ ló dáa nínú Islam. kò dáa rárá nínú Islam torí àsìkò kò dáa rárá bó ti wù kó máa nínú Islam ká máa fẹ́ obìnrin kalẹ̀ sójú ọ̀nà láì tí ìlànìyàn pa fẹ́ yọjú sí bàbá rẹ̀ àbẹ́ni tó bi tó lè fi fún wa. kákàtà máa fẹ́ra wa ká máa ogiri kama le ògiri horo kama le lẹ̀ máa márúwá ká máa lẹ̀ máa mọ́tò tó dílẹ̀kùn gbogbo arakara àtàwọn ilé àkọ́kù ká máa wá lẹ̀ máa gbónú bẹ̀ tí mi ni ọkọ mi ni. àánú ti máa ríra wọn níbi ọkọ àti ìyàwó tọmọ bá jáde nínú ilé yóò sọ èyí tí ó sì ṣe tó bá lọ́kọ náà láàrin ara wọn ó ti ń lọ ṣùgbọ́n táàsì yóò bá tú iṣu kan ta ni ọtí lọ́kọ ni ìwé <laughs> ò nínú Islam tábà rọmọ tá a fẹ́ fẹ́ tóbìnrin tí ò bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di èèyàn yẹyẹ lórí ilẹ̀ yìí obìnrin gbọ́dọ̀ kan rẹ̀ lé púpọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ni sẹ́rí obìnrin máa ń yẹ̀yẹ́ ó máa ń useless ju ọkùnrin lọ tọkùnrin bá kó bá ọ tán kò ní hàn lára ọkùnrin ara tiẹ̀ ni ó ti hàn pé wọ́n ti kó bẹ́ẹ̀ kì í sàárọ̀ ọkùnrin ní òsì hàn ọ̀hún tó máa ta péńpé káàkiri ni lẹ́ẹ̀fi rọ́kùnrin mi ń gbà mí nìyí wọ́n lè wá foyún obìnrin mẹ́ta rọ̀ lẹ́ẹ̀kan náà torí pé tó bá jẹ́ pé òun náà bá lóyún ni tẹmọ̀ kúrò ní yóò sọ pé ah, obìnrin tó fún ẹ lóyún. náà torí kò ní kó yín lára tiẹ̀ wọ́n mọ̀ yóò sọ àmì ah, ní kankan náà ni èní kankan náà ni wọ́n kó mẹ́ta wá ẹ̀kan náà. yóò wá dọ́ràn yóò wá dẹ́bẹ̀ yóò wá dépè àti gbogbo nǹkan fi ń bára wọn lò tó obìnrin gbọdọ̀ pọn rẹ̀ lé tó bá ti rọ́kùnrin tó ní à ah, mo fẹ́ fẹ́ ibi tí wàá ti mọ̀ ní o fẹ́ fẹ́ mi so serious ah kò sí gbogbo tí o lè fi búra lásìkò yẹn ok wá yọjú sí pẹ́rẹ́ǹtì mi ah kò tí ì tó báyẹn kò tí ì tó bẹ́ẹ̀ kí ló wá fẹ́ fẹ́ tó bá tí ì lè yọjú sóbi ọmọ o tí ì ṣe tán àti fọmọ nìyẹn o tí ì ṣe tán so ẹni tó bá ti ká ṣé àwọn òbí ẹ oṣù ọ̀kan máa gbà wá yọjú sí wọn kò sí problem tó bá ti wá lóun ó wà á yóò níyàwó fẹ́ lódodo nìyẹn torí ẹni tó gbóyà láti lè yọjú sóbi ọmọ olóbìnrin fẹ́ ẹ̀yin ẹ̀ wá rí àwọn ọmọ tí yín náà nínú ilé ẹ má dẹ́rù bà wọ́n pé tí n bá gbọ́ tó o bá sọ fún mi pé o rọ́kọ̀ kan ọ̀nà òsì ní sọ fún yín aró ti máa yún yóò máa lọ wẹ́lò míì tí ó máa bá a họ́ lọ́nà haram sòtórí ẹ̀ ẹ má jẹ́ kí a sọ àwọn ọmọ obìnrin di ìdàkudà kọ́lọ̀ kó ṣe àrùn wa wallahu a'lam oníbèrè béèrè wípé ǹjẹ́ ní nǹkan tó jásí pé a fi bẹ́ẹ̀ lọ nígbà alákọ̀ọ́kọ́ pé nínú àwọn orúkọ ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé ẹ̀ fún wa ǹjẹ́ ní a tún lè fi bẹ́ẹ̀ lọ padà ní ẹlẹ́ẹ̀kejì. gbogbo ògbà orúkọ tá a fi ń bẹ lọ́n bẹ lọ́n àlùtù fi bẹ lọ́n gbà ní ìfi bẹ lọ́n gbà ní orúkọ ọlọ́run ọba kì í ti àdúrà yín tó bá ti gbà tán tí mi bá tún ṣẹlẹ̀ tó fi bẹ́ẹ̀ tí mi bá gbà tán tí mi bá tún ṣẹlẹ̀ tó fi bẹ́ẹ̀ dóòsì fi gbà náà tó máa fi bẹ́ẹ̀ sọlá péjú onísìn àwọn àzùká òyí táwa bá rí inú súnà pé ànábì sọ pé o ah, yóò ti tọrọ ó ti wí gbólóhùn tọ́lọ̀ fi gbọ́dọ̀ má gba àdúrà rẹ̀ ní tó fi súnmọ́ kọ́lọ̀ ó gbàdúrà rẹ̀ kò sí ní tèmi èfi bẹ́ẹ̀ èyí tí mo wí nísìsiyìí tó ń fi tọrọ àforíjì mi á máa fi tọrọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni torí pé nítorí ní bùkátà sí lòun fi tọrọ náà bá ní bùkátà sí èmi fi tọrọ ẹ̀ so a máa lò ní àlòtúnlò ní wallahu a'lam. oníbèrè bèrè wípé ǹjẹ́ ni nínú Islam A ma hàn tú a wá kí wọ́n fọ́ kí wọ́n mú ló dá nínú Islam. kò dáa nítorí pé àbá lọ́wọ́ àwọn aṣíwájú wa àwọn sínìọ̀ wa lọ́dọ̀ ànábì àbá lọ́wọ́ wọn àwọn sínìọ̀ wa náà làwọn sàájú ànábì lọ́dọ̀ ànábì nìyẹn wọn ò lu lọ́dọ̀ ànábì so ó túmọ̀ sí pé òní ọ̀dọ̀ wọn rárá rárá ìgbà táwọn èèyàn bá wà nílé kéwú tó máa ń lo wàhálà yẹn tọmọ bá ti tó bá ka súrà kan wọn á ní kó hàn án sínú wàhálà ibẹ̀ ló ti wá kà á kà á kà á kà á kà á tó bá kà á kà á kà tó bá wá yá tí ó bá fọ tó bá ti mọ tí ó bá tó gbà ní wọn wá ní kó fọ dànù tó bá di pé má wulẹ̀ fọ dànù máa fọ mu ibi máa fọ mu ibẹ̀ ló ti ya ló ti wá kẹnu ló ti kẹjú dáadáa nìkan míì ti wá kó wọ inú rẹ̀ sotori ẹ̀ àbá lọ́dọ̀ àwọn ìṣíwájú wa nìyí. kódà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nígbà tọ́lọ́wọ́n ọba fẹ́ fún un ní àdúrà tí ó ṣe ní aya alukur'ani tí ó fi rí wòsàn ọlọ́wọ́n ọba ò sọ pé kókọ́ ọlọ́wọ́n ọba ní kàání qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas qul huwa allahu ahad sọ sọ sọ ọlọ́wọ́n ọba sọ kò sọ pé ó tù ọlọ́wọ́n ní kókọ́ tùwàtà anábìsí kà bẹ́ẹ̀ náà ni wòsàn dé bá bánabi ṣe ń kà á bẹ́ẹ̀ náà ni ìwòsàn dé bá so ló fà tó jẹ́ pé àwọn àfa ìsìláàmù sọ fún wa wípé kíkà lẹ́nu ó lọ́lá ó sì lóore lára ju pé ká máa hàn án tó gbọ́dọ̀ bá ti hàn án nísìnyí lápèjúwe tí mi bá hàn án mo wá hàn án tán mo wá fọ̀ ọ́ nígbà tí mo fọ̀ ọ́ sínú abọ́ tí mo fomi àbí nǹkan tí mo fi fọ̀ ọ́ yẹn sì máa sì máa rí kinní yẹn kàlá rẹ̀ àbí ok èyí tèmi fọ̀ yẹn àtẹnumí tó nǹkan bu nǹkan dúdú tó kàn bu sínú omi kí ni ó ti yàtọ̀ láàrin méjèèjì ó ti parẹ́ ẹni tó kù ni pé ẹ̀mí pé nǹkan báyìí ni mo hàn ni mo fọ̀ ó la fi sí ara rẹ̀ ẹ̀mí la fi sí la tó léyìí ṣe ìlànà tí a bá lọ́gbọ̀ àwọn ẹni ìṣíwájú lẹ́yìn fi ní rí àwọn àfáà súnà kan tó fi dórí gbogbo àwọn ìmáàmù ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó yàtọ̀ sí wọn tá a mọ̀ ní Islam ẹni bá nínú àkọsílẹ̀ kan lọ́dọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n máa ń ṣe ṣùgbọ́n àfáà máa ń sọ wípé ẹni tá a bá fẹ́ ṣe rúkìá fún rẹ̀ ẹ́ a lè kà á sómi fún un kò sí àìsí níbi eléwu ni ṣùgbọ́n tó ń gẹ́gẹ́ bá ti máa kà ní àní ká sọ mi fún òun ló máa kà ní tí ó bá máa kà á sọ fún ni pé lọ́ máa ka ilé lọ́ máa ka ilé ni torí pé kíkà lálùbáríkà ju ìka sọ mi lọ wallahu ta'ala a'lam. àzúnù kọjá sí pé àti ẹ̀gbọ́ tí àwọn èèyàn ń pariwo niyas ìyẹn ló tọ́ fún àlùsùnà kọjá sí pé tó wà sọ pé niyas kọ́ wá ti niyas tó àbí tó bá pe abdulkọ́bìrì kó ǹjẹ́ ló tọ́ fún alùsùn náà bẹ́ẹ̀. kò tọ́ rárá o fún mùsùlùmí òdodo kó kó sí rúurú nǹkan báyẹn ìdí ni pé ká sọ pé yas a rí ní ìrírí wípé a fi ń ṣe ìgbétóbi fún bàbá òun ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó sì gbà wá láàyè ká fi ahọ́n wa sí àfọ̀mọ́ àti ìgbé tóbi ẹnìkan ju allah àti òjíṣẹ́ rẹ̀ lọ. torí ẹ̀ àwọn tí wọ́n bá já àwọn ẹni ọlọ́run tá a mọ̀ pé ní ọlọ́run làwọn ilé ìtàn bá dárúkọ wọn a máa ń tọrọ àdúrà fún wọn ni pé ọlọ́run kó bá ní kẹ́ kó gẹ̀ ẹ́ ọlọ́run kó forí jìn tá a máa wí fún wọn ni. rárá ní àrà o. ní ìṣòro pé ṣé Ibrahim gan ló béèrè fún àwọn èèyàn ló fẹ́ pọ́n ṣé Ibrahim pọ́n pọ́n pọ́n pọ́n pọ́n náwá ti bìkan bọ́ bìkan bọ́ bìkan bọ́ bìkan láti wá upgrade dé ibẹ̀ yẹn kì í ṣe pé ìrò pé ṣé ò ló béèrè so èyí ń jẹ kan káàsì máa fọwọ́ di orí mú tá a bá dárúkọ sí àlùkọ́dí kínú náà ti ń parẹ́ náà díẹ̀ díẹ̀ náà torí pé àìmọ ijọ́ táwa ti da ọlọ́run ló mọ iye tá a ti dá láyé kódà níbi tá a jókòó tá a ti ṣe wá sí àti dárúkọ àti orí orí òsì fò lọ tí wọn lórí máa ń fò lọ téèyàn bá èyí òun lè jẹ́sìn láéláé à ń dárúkọ ànábì orí wa ò ní gbèlè pé yóò wá dànù à ń dárúkọ Allah orí wọn ò yí sódì ìpele pé yóò yọ̀dà ní oṣù ajẹ́ pé yẹn kan là á wá dárúkọ tó wà di pé orí yóò rẹ bọ́ọ̀bù orí yín bá kò lọ kò sí ká wọ́n ń tàn wá ní wàláyé wọ́n ń tàn wá ní kò sí ní jẹ́ bẹ̀rẹ̀ Islam tó yí tá a bá láwọn ẹni ọlọ́run àwọn àfẹ́sìn tá a fẹ́ dárúkọ ká dárúkọ wọn tá a bá fẹ́ sọ pa wọn ká sọ nìyẹn ká tọrọ àdúrà fún wọn lórí ẹ̀ kò jẹ́ bí àárín ẹ̀ jẹ́ so ìmá sọ àbúrò ni ìkádùn bẹ táwọn èèyàn máa ń sọ ń gbà mí bóyá ṣàdéhùn ni ẹ sọ pé àwálò àwálò àwálò àdúrà yìí ti gbẹ́ máa lọ ẹbọgbà ni o ẹbọgbà ni sọyí nínú nǹkan tó ba ìsìláàmù jẹ́ ni tá a bá gbàgbọ́ yẹ tàwọ́fìtì sòtórí ẹ̀ ká má máa bá wọn kó sí gbogbo orú àwọn nǹkan tí wọ́n kàn gbé wá àwa náà sì gbà bọ́t a lè bílẹ̀mù àwọn èèyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ ò máa bẹ̀lẹ́ pé yóò gbọ́ sùkọ́lọ̀ kó ṣàánú wa kó fún alálẹ́kùn àgbọ́yé ẹ̀sìn wa. now oníbèrè ìbéèrè ni pé ǹjẹ́ ní ó dáa kí n máa kúnlẹ̀ nínú Islam àmọ́ à ń wò pé àsìkò lè mọ̀fẹ́ gba ọ̀rọ̀ yìí àmọ́ tabakari bíríìfù ẹ̀ díẹ̀ fáwọn ìbéèrè kọ̀ọ̀kan tí ó tún wà. ìbéèrè nípa kákúnlẹ̀ káfíkíyàn ìhà wo ni Islam kọ sí ìhà tí Islam kọ sí ẹ̀ lè rí àwọn tí wọ́n já wọn àfa súnà kan tí wọ́n já wọn àtàwọn àwọn afá sọ́nà dàtí àwọn afá Islam tán lákọọ́lẹ̀ lórí àwọn fíkíù àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́ ìrí kan nù wọn àfi kó tí ó takò náà ni ìmọ̀ akọ́ pé ní ṣírkù àbí pé ní haram àbí kó pé ní makaro kò sí kan tí ó wàá sọ wípé n tó tọ́ láti máa ṣe ni nínú gbogbo àwọn afá tí wọ́n já àwọn afá Islam tí wọ́n gbọ́n régé àwọn àti ẹ̀rọ àwọn pé ni wà ń bí òun kìnìkan kìnìkan àìlẹ́kọ̀ọ́ tó nira ara àìlẹ́kọ̀ọ́ gbogbo gbogbo ọ̀wọ̀ la máa ń fún bí ẹni gbogbo àpọ́nlé la máa ń fún wọn gbogbo ọ̀wọ̀ la máa ń fẹ́ tó ju lọ gbogbo àpọ́nlé ni àyàfi yìí tí a bá rí tọ́ka tẹ́sìn wa bá yọ ọ́ lẹ̀ ní tó bá fi mú ànábì wọn ṣe fún ànábì sí kọ́ ọ́ pé kò lẹ́tọ̀ọ́ láti ṣe fóun ẹ dákun ta ló wá tọ́ka wá ṣe fún májàmá wọn ṣe fún ànábì ànábì wá kọ́ ọ́ pé kódà tí ó bá fi lẹ́tọ̀ọ́ fún mi yóò yà lẹ́tọ̀ọ́ fún baálé ní kíyàwó rẹ̀ ó máa ṣe fún ni kò sì lẹ́tọ̀ fóun náà kó sí ilé ìfọ́kọ ẹ̀ tọ́ tó bá fi wá rí bẹ́ẹ̀ nígbà náà ṣé ó wá tọ́ lànàbì sọ pé kò lẹ́tọ̀ fún ìyàwó kó ṣe fọ́kọ ẹ̀ ó wá tọ́ ni wọ́n ṣe fànàbì lànàbì ṣe kí ni ló bínú lé lórí kò tọ́ ni gbogbo ọ̀wọ̀ pátápátá là á ṣe fáwọn tó jù wá lọ fáwọn òbí wa àyàfi tá a bá rí tọ́ka tó bá takò pé kò lẹ́tọ̀ ló kù ṣoṣó kí nìyẹn lórí yẹn torí àsìkò ọlọ́run ààrẹ. pé ìjẹ́lẹ́ni tí kò kírun ṣé ó ní àwẹ̀ àbí kò ní àwẹ̀? ẹni tí ò bá kí ń kírun tó bá ti jẹ́ pé ẹni tí ń kírun tí ó gbà wẹ̀ ni ọ̀rọ̀ ètò lè fúyẹ́ ó lè fúyẹ́ kínkínní ni o nǹkan bẹ lórí tiẹ̀ náà o tẹ́wá rẹ̀ ẹni tí ò kírun tí wọ́n ń gbà wẹ̀ ń ọ̀rọ̀ tiẹ̀ wúwo púpọ̀ ọ̀rọ̀ tiẹ̀ wúwo púpọ̀ torí pé kéèyàn ó gbèrò jù sílẹ̀ ìṣe kèfèrí ni tẹ́yà bá kúlé lórí ẹnìyẹn kì í ṣe mùsùlùmí Islam kì í so látara dílé yìí ẹni tí ò kírun ti ń gbààwẹ̀ kó dákun kó lórí pé kì í kírun yẹn ó ti kú ní kèfèrí nìyẹn o kì í ṣe ẹni tá a máa ń wẹ̀ kì í ṣe ẹni tá a máa ń sin gẹ́gẹ́ bí mùsùlùmí kì í ṣe ẹni tá a máa ń kírun síla kì í ṣe ẹni tá a máa ń sin sáyé àwọn mùsùlùmí torí pé kì í kírun ńgbà tí wọn náà ò kírun ọ̀hún sì wá tọ́ wà fẹ́ kán kí oṣù wọ̀la ẹni tí wọ́n ò sí tó wá fẹ́ kán ṣe fún ọ nígbà tó fẹ́ jẹ́ haram ni o kírun o sì fẹ́ kó kú kán kírun sí ẹ la o kírun o sì fẹ́ kó kú kán sin ẹ sáàárín àwọn èèyàn tí ń kírun ó kí irun ti tẹ́ kó kú nìyí kán wá sàpọ́nlé rẹ gẹ́gẹ́ bọ́rọ̀ wọn bá ti ní ká sàpọ́nlé àwọn olùkírun ó fẹ́ gba haram ìwọ ló fẹ́ jẹ yẹn sotori ọlọ́run bá wá sílé wọ̀ fẹ́ni tí kì í kírun láti kírun sí ilá nígbà tó bá kú láti wẹ̀ ẹ́ bá a ti máa wẹ olùkírun nígbà tó bá kú láti tọrọ àdúrà fún bá a ṣe máa tọrọ fún olùkírun nígbà tó bá kú láti sin sáárín àwọn mùsùlùmí bá a ṣe máa sin àwọn olùkírun papọ̀ nígbà tó bá kú ọlọ́run bá hánà rẹ̀ fún un nínú Islam so kò jẹ́ bá a níyẹn ṣe jẹ́ so ilé ìjẹ́ ká mọ̀ wípé ẹni tí yóò kí òun ó ń fẹ̀mí ara ẹ̀ wíwo ní kọ́lọ̀ ń dákun kó ṣàánú gbogbo wa Allahu a'lam. ẹni ẹni tí lẹ́yìn tó gbogbo ètò kù di àwọn mọ̀hàdọ́rọ́ọ̀tì tí ó tún kọ́ àbí àwọn halakọ́ọ̀tù wa. náà wọ́n ní ìjẹun western education ó ní ibòmíì tí ó bá mu ju ayé yìí lọ yàní pé bóyá sáyé yìí nìkan ni àbí bóyá wọn tún lò ní àlùkìyàmọ̀ àbí ìmọ̀ western education tí à ń kọ́ kò wúlò lọ́rùn ayé ni ṣùgbọ́n tá a bá lò dáadáa láyé ó lè jẹ́ sábàbí tá a fi rí ẹ̀san gbà ní ọ̀run kò jù bẹ́ẹ̀ náà lọ ó lè jẹ́ sábàbí tá a tún lè fi ní àlékún ẹ̀san àmọ́ ṣé wọ́n ṣe ìbò lọ́hùn kò sí kò sí àlùjànnà ilé ìbò àlùjànnà mùsùlùmí tó kírun tó gbàwẹ̀ tó yọ zaka tó aljanna àwọn ti aljanna àwọn olùbẹ̀rù ọlọ́run ní ń bẹ àmọ́ mo ṣe chemistry mo ṣe biology mo ṣe kinní kan ní ó ṣe yóò fáńfà ní ayé rẹ ni kò sí láìpẹ́ tẹ́yìn ò bá gbá tẹ́yìn ò bá gbá bí haram wọlé síbẹ̀ tí ó sì máa jẹ haram nídìí rẹ̀ ní kò sí láì fi ń bẹ̀ ká ní ṣe ọwọ́ tá a fi máa jẹun tàbá wa kọ́ ṣe ọwọ́ yẹn ó lè jẹ́ sábàbí náà tá a kò fi lé fún oríire lọ́dọ̀ ọlọ́run ọba tá a bá lò ó lọ́nà tó tọ́ tá a sì pé òfin àti wọ ọlọ́run ọba lórí iṣẹ́ tí à ń ṣe sokòjẹ́ bá rìn ṣe jẹ́. والله تعالى أعلم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك